wọn ò ti gbà fún èdè ìgbàgbọ́ tàbí owó ọdún twenty twenty six tó ń bọ̀ ẹ̀sán tí wọ́n lónìí wọ́n á rí fáwọn báyìí tètò ní sàkóso títẹ̀ ilé ìgbẹ́ tó tún máa sáwà oúnjẹ ilé wa àti intercontinental dishes lẹ́ẹ̀mọ̀jẹ̀ gbádùn ọkàn máa wà fún lílọ bíbọ̀ ní lẹ́ẹ̀sì ni àwọn àlọ́ àtúntò tó dáńdájú lẹ́wà tí wọ́n á mọ̀ sọ yìí tẹ́lẹ̀ láti ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ìlànà tuntun tí wọ́n bá yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ló wà nílẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ Heavens and South Limited ń bẹ ní nọ́mbà one hundred and thirty six Adétọ́lá Street, Abuja, Sùúrù Lérè ní Ìjọ. Ẹ̀yin ará Èkó àtàgbègbè kọ́lá yìí síwájú. Ẹ máa pè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero six four seven one five four nine four. Ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Kwara ẹ máa pè Dr. Abdulkata Sàwé sórí zero eight one zero three three five one five four nine. All Shapes Travels and Tours Limited. Atóbi fẹ́rẹ̀ ilé iṣẹ́ akóni ìrìn àjò. Títì ìkóni láyọ̀ sí ọ̀. Alhamdulillah.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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا آه وقف الله وضع àti òbí ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo tí ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam tó fi dọjọ́ gbòǹde alqiyama abẹ́lọ́run kò fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kò fi kalẹ̀ wọn sọ àti àwọn gbọ́ àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí gbọ́láké pẹ̀lú gbọ́lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu náà ọ̀rọ̀ tí a máa bá lọ ní èlú nínú ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ ní ìjẹjọ nípa ọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ fún Ramadan Ramadan oṣù láńlá tí ọlọ́wọ́ bá ṣe ní fúrúsọ yẹn ni pé opportunity fún àwọn mùsùlùmí láti fi rí àánú ọlọ́wọ́n ọba náà ni oṣù yìí jẹ́ mùsùlùmí tí kò bá mọ bí ó ṣe lo ọjọ́ yìí ẹni pé oṣù kan tí kò mọ báwo lòun ṣe wọnú rẹ̀ kí nípa lẹ̀mọ́ tó ń ní lórí ẹni yẹn ah! ọ̀yẹ́ kí n kì kú òfò torí pé òfò láńlá ni náà ni nínú hadith anabi sallallahu alayhi wa alihi wa sallam hadith yẹn bẹ́ẹ̀ ni wàlẹ̀ adabul mufrad wàlẹ̀ hadith sahih anabi sallallahu alayhi wa sallam ó ní òun gun mímbàr mímbàr anabi òun ní step mẹ́ta bó ṣe gun alákọ̀ọ́kọ́ wọn ni àmín ó tún gun ẹlẹ́kejì ó ní àmín ogun ẹlẹ́kẹta náà ó ní àmì so àwọn sàhábà wa di pé kí ló dé tí òun ogun mímbàr tó fi ń pe àmì àmì wọ́n ní Jibril yad'u fa amarani an aqula àmì ní Jibril ló ṣàdúà ó sì ń pamí láṣẹ pé kí n máa ṣe àmì ọlọ́ṣàwọn mẹ́ta so nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ní. من أدركه رمضان ولم يجد أو لم يستغفر له أن في رمضان باي لاي ولم يستغفر له في أن يواري أفرج يولون وأن اللهم فضعده ولا أبي أن يجن في إكتير مجكور عنه لاي لاي òun ní lẹ́yìn ìgbà tí màláìka rẹ̀ jìbìrìlù ṣàdúrà rẹ̀ tán fàmọ́rọ̀ ní an aqula àmín ó tún wá ní kí n ṣe àmín pé ọlọ́run kò gbà bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé oṣù yìí òṣèlú gbọ́dọ̀ ṣọ́ra pé báwo ni òun ṣe lo oṣù yìí nínú àwọn ọ̀nà tí ẹ̀mọ́ wá fi ń palẹ̀mọ́ kalẹ̀ fún ni òun náà ni at-tawbatu sadiqa tó túbà tó mọ́ níbi tó gbó nǹkan tí yẹn bá mọ̀ pé yẹn ń ṣe tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ torí pé oṣù yẹn oṣù tọ́lọ̀ máa ń ṣàforíjì ẹ̀dá ni gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ ọlọ́wọ́ bó fún rẹ̀ jìyàn sọ àfi ẹ̀ṣẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ èèyàn kìí pín ráìtì ẹnìkan ni dá ráìtì yẹn padà fún nìyẹn wọ́n ti dá ráìtì yẹn padà fún ọlọ́wọ́ bó ṣàforíjì fún yàn àmọ́ ẹ̀ṣẹ̀ tó yẹ pé láàrin ìwọ àtọ́lọ́wọ́ ọba rẹ ni ọlọ́run ṣàforíjì rẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ nìyẹn tí wọ́n bá ti túbá. sọ anabi sallallahu alayhi wa sallam tí ramadan bá ti ń dé ara ìpalẹ̀mọ́ rẹ̀ kalẹ̀ ní pé nínú ṣàbán anabi máa ń gbàwẹ̀ tí máa ń pọ̀ gan-an ara ìpalẹ̀mọ́ ta anabi nìyẹn ṣé wọn ti rí pé ìpalẹ̀mọ́ tiẹ̀ ní ìsìn ó jọ tànábì àbí kò jọ ìpalẹ̀mọ́ tiẹ̀ ní kọ́mọ́lọ́lẹ́ wá mílíkì bọ́ǹfìtà nílò oríṣiríṣi ráìsì nǹkan kan náà lọ́mọ ní ìwọ̀n fẹ́ fi palẹ̀mọ́ rọ̀mọ́bọ́n ìpalẹ̀mọ́ nìyẹn náà àmọ́ kò tó kì í ṣòun gẹ́gẹ́ ní palẹ̀mọ́ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ṣà ń jẹun so jíjẹ́ palẹ̀mọ́ gangan kò ní kí yàn palẹ̀mọ́ pẹ̀lú jíjá kò níbi ẹ̀ṣẹ̀ kí yàn pọ̀ ní ìbáàdà nínú ṣàbáàní yìí ara ìpalẹ̀mọ́ tànàbì sallallahu alaihi wasallam náà ni eléyìí tó bá kan lára ìpalẹ̀mọ́ òun náà ni kí ìyẹn ó máa palẹ̀mọ́ pé gbogbo àwọn iṣẹ́ olóore tí mo fẹ́ ṣe nínú oṣù yìí tí máa ní lẹ́nu kalẹ̀ so kò máa ní lẹ́nu kalẹ̀ pé ah èmi náà ṣe dáadáa yìí èmi náà máa kẹ́kọ̀ọ́ àn bákan náà láti sàárà gbogbo dáadáa tí wọ́n máa ń ṣe nínú Ramadan kí ẹnu ti mọ̀ lẹ́mìí pé mi ní oṣù torí pé kí ni tí èèyàn bá lẹ́mìí pé yóò ṣe dáadáa tí ọlọ́run bá ní kí dáadáa padà wá bá èèyàn mọ́ ẹnì kí èèyàn lágbára mọ́ ni àbí èèyàn fi hàn kú kó tó dájú kò yẹn torí báyìí ń sọ ilé nìsín dandan ni àwọn kan padà sọ́dọ̀ ọlọ́run síwájú kí rọ̀mùdánù yìí tó dé dandan ni kò sí wàá sí ilé sọ́ àrọ́gbọ́n dá sí àwọn tásìkò tí wọ́n bá pé wọ́n padà sòhólà lọ́mẹni tí rọmọdọ́nà yìí tí ó bá láyé tó ń fi ní wọ́n gbọ́dọ̀ ní ẹ̀mí láti máa rìn dáadáa kalẹ̀. nígbà níbi sọ̀lọ́ ọ̀sọ́lá ó ní ìnáwó àmàlú bí nìyà pípé tí ó jẹ́ kí iṣẹ́ kó dúró òun kí wọ́n lánìyàn. kódà àdéhùn ibn Abbas wá ní pé ẹni tó bá gbèrò mọ̀nà hamadi ahsanatin ẹni tó bá ti pílánì kó o dáadáa padà wá dáadáa àwọn ṣe mọ́ ànábì yẹn ni ẹ̀rí mi ládàá kátàbà Allahu lahu indahu ajrun ẹni ajrun kamil aw hasanatan kamila ọlọ́run fún ẹni yẹn ládàá kan tó pé bíá ẹ̀gbẹ́dẹ́kù tẹ̀ lẹ́nu kò fẹ́ ṣe dáadáa yìí lọ́wọ́ sì ni ẹ̀fọn ní ẹ̀fọn náà ni tí wọn bá ti gbèrú kí máa ṣe dáadáa ní ọmọ gbọ́n kúrò tí wọn bá lágbára àti ṣe mọ́ náà nìkan kọ́ ládàá fún yàrá bákan náà lára ìpalẹ̀mọ́ ànábì sallallahu alaihi wasallam òní tí rọ̀mùdún bá ti kú tó bá dédé jọ́ twenty nine jọ́ twenty nine jọ́ ìnáwó pè ní yọ́ọ̀mù ṣak yọ́ọ̀mù ṣak so tí ìjọ tí ó tẹ̀lé ẹ̀rìn ọjọ́ 29 nine yẹn tó yẹ pé possibility wà kí wọ́n lè rí oṣù ní twenty wọ́n sì lè máa rèé ànábì kọ pípé ọmọ ọgbà rẹ̀ níjọ sharp bí alákòjúwe òní ní twenty nine nìkan ṣàpé possibility wà kí wọ́n rí oṣù nírọ̀lẹ́ yìí so irú òní yìí èèyàn gbọ́dọ̀ fi gbà wẹ̀ wọ́n fi gbà wẹ̀. so ànábì sallallahu alaihi wasallam naha rasulullahi an siyami yawm ash-shakk kódà ànábì wa sọ pé wa man sama yawm shakkin ẹni tó bá gbàwẹ̀ ní ọjọ́ tí ọjọ́ ọjọ́ iyì méjì yẹn tó yẹ pé possibility kárí oṣù ó wà nírọ̀lẹ́ ẹjọ́ yẹn nábì ní fakọ̀dà àìsọ́ abẹ́lkọ́ọ̀sì ẹnìyẹn ṣe ní ànábì o ẹni pé ànábì ò fẹ́ ká gbá rẹ̀ síwájú kí rọ̀mùbọ́ọ̀lù tó dé tẹ́lẹ̀ náà kò fẹ́ kí a sì lọ lè fi àwẹ̀ kalẹ̀ ní ọjọ́ tí rọmọdọ́nù bá dé ilé ìlú fi ṣe kókó gan láti pàkíyèsí àwọn èèyàn àwọn tí wọ́n ti mú déètì ọjọ́ àwọn ìrẹ̀lẹ̀ ọ̀hún ẹni tí wọ́n gbé gbági sí lójú ọ̀nà bó ṣe lè kẹ́ni yẹn kó tó tó ti ń sọ pé ọ̀nkíní kan ló máa bẹ̀rẹ̀ àwẹ̀ kódà tó bá ní pé ìmọ̀ ló bá débẹ̀ ìmọ̀ kọ́ ìgbà ẹ̀ ló dé ẹ̀ wọ́n pe kàlẹ́ndà kan ní kàlẹ́ndà gbà ẹ̀ ló dé. kódà o lè tẹ́ bá wù ẹlẹ́ mú déètì ọdún mẹ́wàá kalẹ̀ pẹ̀lú ìlọ́mọ afẹ́lẹ̀ rí a tó ti mú déètì ọdún yìí kalẹ̀ ọmọ tẹ́rẹ ló ọmọ t'ara jẹ so òun ni pé àwẹ̀ ti wá ó ti níbà ṣe máa ń ti máa ń parí anabi gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ kọ àwọn sàhábà tó ó ṣùgbọ́n àṣẹ ní yọ zaka nàbí ṣàlàyé rẹ̀ yékéyéké zaka àwọn àgbò zaka ewúrẹ́ zaka màálù zaka rànkómi tí wà nàbí ṣàlàyé rẹ̀ kódà àwọn zaka àwọn nǹkan irúgbìn nàbí ṣàlàyé bẹ́ẹ̀ ṣe yọ bẹ́ẹ̀ ló ṣàlàyé bá ṣe kírun bẹ́ẹ̀ ló ṣàlàyé bá ṣe ṣe hajj bẹ́ẹ̀ ló wá ṣàlàyé bá ṣe gbàwẹ̀ náà. Ànábì sallallahu alaihi hátà tààrà wọlé ìlànà ẹ gbọ́dọ̀ gbà rẹ̀ àfikẹ́rẹ́ oṣù kó lé báyìí anábì ní súnmù lérò ìyẹ́ ti ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ títí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ bá ti rí kí wọ́n rí oṣù bákan náà wọ́n ti rú lérò ìyẹ́ ti gbàtẹ́ bá sì ṣinú láti tọdún náà ẹjí ká tó rí wa parí ọ̀rọ̀ yẹn fún wa tí wọ́n ń gún tó bá di pé oṣù yẹn bá wá di pé kurukuru àbí sánmọ̀ clear àbí òjò oṣù ẹ̀ wá fi rí oṣù ẹ̀ wò ànábì ti fún wa ní ẹ̀rí bí àfa kan lọ́kọ̀ bá ń kí àfa yẹn wọ́n ní bí kí wọ́n ti sọ fún yàn pé orí táyà rẹ̀ táyà tó kún mọ́tò rẹ̀ gẹ̀gẹ̀ rẹ̀ then extra náà tó rẹ̀ ànábì ti fún wa ní ojúlówó táyà tá lò ó tó fún wa ní extra tá lò fún Ramadan àkọ́kọ́ òun náà ní kí ẹ kọ́kọ́ wá oṣù yẹn kò sí tó burú kódà kẹlọ lè wá microscope microscope àti ọmọ pè nǹkan hmm, bẹ̀rù rẹ̀ ẹ̀yà tí pé ń tẹ́ fi wo oṣù yẹn níbi tí ó bá wà pé ṣó jáde àbí kò jáde ojú ojú wa àmọ́ kí ní kan bẹ tó lè fà á sí tòjú fi máa rí kétékété kó tó burú bẹ́ẹ̀ so wíwò náà ni ẹ̀fọ́jú wò náà nìyẹn nígbà míì fi ní àwọn gágẹ́tì oríṣiríṣi tó ń kìíní yẹn dá bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó takò ẹ̀sìn lérí yẹn tó ara pé ẹ̀rọ wá oṣù náà ni tọ́ anábì wa ni wọ́n ń gún mọ́ àlékún tó bá ṣe pé ó bá wá di pé ó wá wà confide so bóyá cloud ni bóyá nǹkan ni kò jẹ́ kẹ́ẹ̀rí àbí òjò gẹ́gẹ́ ni ó wá di pé ẹ̀ wá fi rí anábì ni kò lè fọkànmílú ìdẹ̀tà ṣàbẹ́ẹ́nà sálàfíìn ẹ̀ka tààtì ṣàbáni ẹ̀ka tààtì tó bá ti pé tààtì kẹbẹ̀rẹ̀ àwọn ẹ̀yìn fẹ̀rẹ̀ kẹ́nìkan wá ní àwọn ò ní ìdí extra ló mọ gbé síbi mọ́tò gbogbo ẹni tí bá mú àwẹ̀ kalẹ̀ ní ìsìn ẹnìyẹn extra táyà tẹ́lẹ̀ pé eré ẹni ò dàrú nù táyà rẹ̀ ń bẹ táyà gẹ́gẹ́ ń bẹ tó yẹ kó lò tó tẹ̀ rí sára ń bẹ tó lò fún mọ́tò rẹ̀ kó wá ní ẹ bá mi yọ rí sára yìí ẹ bá mi yọ bá mi yọ extra ni ma gbé káàkiri àá tí táyà bá ní problem nìyẹn máa ń lo extra so òun náà ní pé gbogbo ẹni tẹ́ ẹ mú àwẹ̀ kalẹ̀ ẹ̀rọ lè ronú ẹ̀ ń yapa ìlànà nàbì sallallahu alaihi wasallam ẹ̀ ń yapa nìkan kọ́ ẹ̀ ń takò ẹ̀ ń takò tẹ bá rẹ̀ ní sọ fún yín tẹ́ ẹ̀ gbọ́ ẹ̀ ń takò sórí ẹlòmíì mọ̀ rò pé bí mo ṣe ń sọ yìí pé ẹnìkan ni mò ń bá rí kìí ṣe ẹnìkan ni mò ń bá rí gbogbo ẹni tí bá ń ṣe ni mò ń bá rí àwọn tí ń ṣe náà ibẹ̀ ńlọrin náà kìí ṣe agége nìkan tí wọ́n ń ṣe nílọrin náà tí pé wọ́n ti kóra wọn sínú wàhálà pẹ̀lú bídà bídà ni pé wọ́n ti ń gba arájàbù bọ̀ wọ́n ti wá gbà pé rọ́jàbù táwọn ń gbà yẹn o táwọn bá ti gbà ní twenty nine táwọn bá gba arájàbù ní thirty ṣàbánu àwọn twenty nine ni ó jẹ́ wọ́n tó gba ṣàbánu náà wọ́n gba thirty wọ́n wá gba twenty nine rẹ̀ ṣẹ́njọ́ tí twenty nine wá ti pé báyìí wọ́n bẹ̀rẹ̀ rọ̀mùdánà ni. tùyẹn ní pé tó bá fẹ́ gbà wẹ̀ tí ọlọ́wọ́ bó yọ́nú sí tí ó gbà bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe gbà á òun ni àfi kó o ṣe sùúrù kí wọ́n rí oṣù. Ibn Umar onítàárọ̀ anas alẹ́ ìlànà lórí ìtayà wa nù ẹ mọ wá oṣù káàkiri nígbà táwọn èèyàn ń wa ó ní òun gẹ́gẹ́ lòun wá rí ìgbà tó ń rí òun sì lọ́dẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam náà ni pé tí wọ́n bá wá oṣù tó bá rí ọ wà á kọ́ọ̀lù àwọn tán ní kó kọ́ọ̀lù bóyá gbèrègbèrè lọ́rin lọ́wọ́ ọ wà kọ́ọ̀lù nọ́mbà àwọn tí wọ́n mójútó oṣù láti bí àṣẹ bàbá wọn bá lọ́rin bàbá wọn bá lọ́rin ọ wà yìí fọ́ọ̀mù zòtọ́nù Sókótó àti bẹ̀rẹ̀ ó ti wá kéde tó apá ti bẹ̀ náà wọ́n ti rí àwọn náà wọ́n ránṣẹ́ sí bàbá ọba lọ ní pé a rí oṣù lọ́dọ̀ wa wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kí wọ́n ti wá jókòó àmọ́ tó fẹ́ ṣe sí èèyàn máa ń fi ẹ̀sìn sọlá ni mo kì í fi ẹ̀sìn ọlọ́run sọlá èèyàn yìí máa wá kí mo fẹ́ ja pàṣẹ níbi ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá ti pàṣẹ rẹ̀ kò sí ìṣtihad ìṣtihad pé mi náà fẹ́ ṣègbìyànjú mo tẹ̀ fẹ́ mo fẹ́ mo fẹ́ mo náà fẹ́ ṣe àwọn ìgbìyànjú tèmi náà níbi tá a bá ti rí pé ẹ̀rí ti clear ẹ̀rí ti clear ẹ̀rí ọ̀rọ̀ rọ̀mọ̀bọ́ọ̀lù bíbẹ̀rẹ̀ oṣù ó clear gan ó clear kò sí nǹkan kan tó lọ́jú níbẹ̀ ìwòdà kò mọ́ bẹ́ẹ̀ nìkankan mú àwẹ̀ mú àwẹ̀ pẹ̀lú aláṣẹ ìlú alámòjútó ẹ̀sìn ìlú tòun ni kí mùsùlùmí ká bá mú àwẹ̀ so anabi sallallahu alaihi wasallam fún mi sọ́wọ́ mu kún yóò mu tọ̀ sùn hàn fún mi àwọn ẹyin jọ táwọn ìlú bá gbáwẹ̀ ni nǹkan tánilu àwọn aláṣẹ yìí náà ń jẹ́ wọ́n fi kún yóò mu tọ̀ sùn ìṣinú yín ìjọ tí àwọn aláwọ̀ ẹ̀bẹ̀ tí àwọn aláṣẹ yín bá sí ni tó pàṣẹ àwọn tó jẹ́ adarí ẹ̀yin mùsùlùmí tó àwọn ní adarí àwọn mùsùlùmí kankan ní nàìjíríà tó ju sultan lọ òun ni òun ni ìjọba rẹ̀ recognize pé adarí àwọn mùsùlùmí lélẹ́yìí so kí o bẹ̀rẹ̀ àwọn ìbáyẹn náà ni ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam tí ó fẹ́ bí ká láti bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kan tàbá wá bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn so gbogbo àwọn iṣẹ́ olóore tó ń bẹ nínú Ramadan nínú ẹ̀jẹ̀ ká ṣàkíyèsí ká lo Ramadan wa ká jìnà sí gbọ̀ngàn tó ń jẹ́ alágùwà rafat àwọn ìwàkiwà ìrìnkúrìn so ìwòkúwò ìṣọkúsọ ìgbọ́kúgbọ́ ìjọba àsìkò yìí àti kí wọ́n ṣọ́ra pẹ̀lú àwọn smartphone oríṣiríṣi tó ń kálukú ń gbé káàkiri yìí kí wọ́n mọ̀ wá ba ara rẹ̀ jẹ́ kọ́ mọ̀ wá ba ẹ̀sìn ara rẹ̀ jẹ́ so pẹ̀lú àwọn ìwòkúwò tó ń bẹ níbẹ̀ ìrọ̀mọ̀bọ́nù yìí ìròyìn gbọdọ̀ tí kí ó lápá nígbèsí ayé èèyàn kí ó jí kó lápá kí àsìkò yìí fi wá àforíjì ọlọ́wọ́ bá ṣẹ́mọ̀ ànábì sallallahu alaihi wasallam ojú kó yé wa pé nínú Ramadan ara àǹfààní orí tọ́lọ́wọ́ bá fi síbẹ̀ ni pé ó fẹ́ ṣe Ramadan ní ìyí tí ó fi rọ́pò ẹ̀mí gúngùn tí àwa generation yìí tá a ní ma àwọn generation tó ti lọ one thousand tó lọ one thousand years nínú ẹni tó lọ eight hundred tó lọ nine hundred tó bòtútà tó dúró generation tà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní pé ẹ̀mí tiwa yìí kò ní gùn within sixty range sixty seventy àlẹ́bí náà lámà kú tó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ lọ́run tó wá fẹ́ ṣe bẹ́ẹ̀ fún wa ló wá fi ọmọ bọ́ọ̀lù títí ẹni tó bá gbà tó bá ṣe dédé ẹlẹ́gà tó kọ́jù ẹnìyàn rẹ̀ ìbádà ṣe níjọ́ yẹn lọ́wọ́ fún ńlá da eighty three years one thousand oṣù tó eléyìí ni àwọn àǹfààní tó ń bẹ nínú ọmọ bọ́ọ̀lù tí mùsùlùmí gbọdọ̀ tó gbọdọ̀ jàǹfààní rẹ̀ kó kó èrè rẹ̀ kó mọ̀jì kó kó lọ. bákan náà Al-Qur'an kíkà nínú Ramadan ọgbọdọ̀ tí kó fún yàn rú ọgbọdọ̀ mọ́ ka Al-Qur'an àwọn tó ń jáwà fáwọn nínú nǹkan tó máa ń bí sùúrù rẹ̀ nínú Al-Qur'an kíkà wọ́n máa kà á wọ́n máa ti tafsir rẹ̀ ó ti yé báwọn so ìyẹn máa lọ tafsir rẹ̀ tó bá ti ń ka alukur'an kí wọn lọ bẹ̀ tẹ́ bá gbọ́tọ̀ nìkan bá gbọ́n pé ẹ mọ́ ti tafsir nù Ramadan àbí kẹ́ ẹ mọ́ ṣe wá sínú Ramadan nǹkan ṣe ọpọlọ ẹni yẹn ẹ̀dàkùn nǹkan ṣe ọpọlọ rẹ̀ torí ẹ̀rí wà tó kílẹ̀ báyìí pé anabi sallallahu alaihi wasallam anabi àwọn kan Qur'an Jibril wa tó wá ka Qur'an fún anabi yudarisu yóò kí ni kíkà kí ni gbígbọ́ kẹ̀kẹ́ náà ni alukur'an kankan náà ni tó gbé àwọn àyè tí wọ́n ti rí ẹ̀kọ́ kọ́ àsopọ̀ àwọn oníkọ́ àwọn tó ń ṣe wá sí jákujàku tó bákan náà ní ìparí ọ̀rọ̀ tòní àárọ̀ gbogbo àwọn tí a máa ń sọ̀rọ̀ lórí rédíò ẹ̀dá kan yíká bẹ̀rù ọlọ́run tí rọ̀mùbọ́n bá ti dé báyìí àwọn èèyàn yàwó rédíò ni ẹ̀rí onígbọ̀wọ́ sponsor oníkankankan mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run náà lọ fẹ́ sọ nínú Ramadan nítorí ọba ní ìmọ̀ nípa rẹ̀ èèyàn kí ń dá sí i ṣe rí ọ̀rọ̀ ayé àwọn èèyàn kí ń dá sí i tó bá ní wọ́n wá àwọn medical doctor ta lọ́mọ yẹn àwọn èèyàn ní jáde bọ́ta ẹni tí èsì medical doctor ní jáde bọ́ta hmm. àmọ́ tó bá ní wọ́n wá àwọn àfa láhìláhìlá ó gbàdúrà kó sì mọ jáde bọ́ta <laughs> níbi mi babaláwo ni àfa mi bíi bí àwọn àfa mùsùlùmí ló kọ́ra rẹ̀ o àmọ́ ìlànà àwọn pásítọ̀ ní rìn ìlànà àwọn pásítọ̀ ní rìn ìgbà tí yẹn bá ń sọ káwọn èèyàn pé ẹ máa gbé omi àdúrà omi àlùwàlá rẹ tó ṣe wá kọ́ wa máa gbé bọ̀ wá sílé òkè ní ọmọdá omi àlùwàlá tí wọ́n ṣe nínú ilé rẹ lóru ṣẹ́rí pé alágbà kò lè lè yàn kẹ́ máa gbé wá sílé rẹ kẹ́ tó ka sọ́dọ̀ tó ẹ̀kẹ́ ka fátíà sí omi àlùwàlá omi tẹ̀ ti fi fọ ẹ̀ṣẹ̀ wọ́n ní kan rọ́ọ̀tì múra gólì kan wá so gbogbo àwọn ìlànà burúkú yẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin ọmọ kéékèèké tẹ́lẹ̀ ń ṣe àfà yìí gbogbo àwọn àfà ńláńlá tẹ̀ ń bẹ́ lọ́rin náà ẹ̀ sì ń wu àwọn pípù yìí pẹ̀lú aburú ìbẹ̀rẹ̀ tí ọlọ́run bá jẹ́ yìí àmọ́ onísùnà ló ṣe àgbákò yín bẹ́ẹ̀ lọ sí wá àti òkú onísùnà lẹ́bù ń bẹ̀ bẹ́ẹ̀ lọ kó mọ onísùnà lẹ́bù ń bẹ̀ gbogbo àwọn aláburú yìí tí wọ́n sọ ìsìláàmù di ẹ̀sìn míì yìí ẹ̀ rí nǹkan sọ ń pa wọn ibi tí mo ti lọ òun ní pé ẹni tí ò ní ìmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sì ní àyà wọ́n sì jáde nínú Ramadan wọ́n sì láwọn náà wá ń ṣe wá sí lórí rédíò wọ́n mọ̀ wá sọ dúdúrúdú wọ́n mọ̀ dá gbogbo ẹ̀rú papọ̀ tí orí tó bá kó bá rí ẹni tó sọ́ǹṣọ̀ rẹ kò burú wá àṣà kan tó wà grounded níbi ìmọ̀ ẹ̀sìn so kódà tó bá kó ọlọ́ba máa coordinate ni ọ̀rọ̀ àmọ́ dọ́gbọ́n sí ó jẹ́ káfà yẹn ni kó present àwọn oníjì kó present wọ́n kàn máa jẹ́ bíi ẹni tí ń coordinate program ni náà ni wọ́n kàn máa ṣe kìí pé dandan ni kó wá sọ dáadáa rẹ kó wá máa wíwí kú tó pé èyí ń fọwọ́ di etí ní Ramadan ẹbẹ̀rù Ọlọ́run ọba ẹ̀yin tẹ́ ń ṣe wá sí i ẹ má ba ẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ nítorí ara yín torí ara yín so bákan náà gbogbo àwọn tó ṣe pé inú Ramadan àsìkò yẹn àwọn ọjà abúlé wọn máa ń tà káàkiri ìjà tí ọ̀dà owó obìnrin tó wá dìrọ̀lẹ́ Ramadan tó wá lọ lè àwọn ọlọ́jà kan wọ́n ní òun tọ̀sán òun ta kínní kan òun ta ó wá lè wẹ̀ ó wá létí ó kún pẹ́ẹ́dà ó ṣe gbé ó wá jáde bọ́ta ó wá máa kiri káàkiri àwọn ọkùnrin ọmọ wa wò pé wáyà yín ah, ah, kódà eh, àtàṣe wọ́n kú wọ̀ kódà tí èèyàn bá fẹ́ ra àti èèyàn bá ti rí wọ̀ yìí gan èèyàn sì rántọ̀ ń tà táwọn ẹni lẹ́nu ti ń gbà wẹ̀ wọ́n fẹ́ jí sábà bí aburú fáwọn èèyàn ẹ̀dá kan gbé àwọn nǹkan yìí náà la fẹ́ pe àkíyèsí ara wa fún àwọn tí àwọn ń gbọ́ ètò àdéhùn yóò fọ́rọ́ bí ní lánàá Ramadan yóò tún lọ bẹ́ẹ̀ náà dìde àsìkò tá à ń lò yìí náà ní five to five thirty bíi eight nìlá ní gbogbo ojoojúmọ́ ojoojúmọ́ so náà ni yóò sì máa lọ so kí ọlọ́run kí wọ́n ṣàjẹ́ kí ó wúlò fún wa bákan náà wọ́n rí pé Ramadan tara sọ yìí àyè gbà wá láti lè dá sọ́lá tọ̀tàn so pre-Ramadan lecture ẹni pé bí tí nítorí lè kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ Ramadan tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa yékéyéké so ní ọlọ́jẹ ní ọ̀túnla ní ọlọ́jẹ ní ọ̀túnla láago mẹ́wàá láàárọ̀ so wọ́n fẹ́ ṣe pre-Ramadan lecture nípa Ramadan náà ni wọ́n fẹ́ ṣe lélẹ́rí ẹ̀kọ́ Ramadan náà fẹ́ ṣe àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ àwọn orí ewu ẹ̀ náà fẹ́ ṣàlàyé fún wa bó la ṣe máa ń ṣe ní Ramadan náà fẹ́ ṣe fún wa ní aago mẹ́wàá àárọ̀ so ṣọ́kà uh, Abdul bin abdulhamid abi musaddad so láti ìlú kìṣí so àwọn ni wọ́n ṣe lecture náà fún wa so dákun gbogbo anìkẹ́jì kí á wà ń bẹ̀ fún mọ́ṣà ti ẹnìkọ̀ọ̀kan wa kó fẹsẹ̀ wá lé ojú ọ̀nà dáadáa kó sì wá fún wa so bóyá kan agbá kọ́ọ̀lù níwọ̀nba díẹ̀ tí mo bá rí gbà fún ìbéèrè bí ṣàkíyèsí mi. so ní lẹ́kítà ń sọ àlàyé yẹn pé ní aago mẹ́wàá náà ní ní àárọ̀ ní ọjọ́ fọ́ndé fún àti àbá ní ìbéèrè zero eight one zero three five zero one three seven one zero eight one zero three five zero one three seven one iná ni alikọ́lù sí fún àti àbá ní ìbéèrè. Hello, sir. Naam, hello. Assalamu alaikum. Aleykum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run jẹ́ pé fún àṣà, orúkọ ti mi ní àìsí ṣe láti dáńkẹ̀. Naam, ẹ káàbọ̀ sọ. Ìjà ìbéèrè mi ni pé dákun, irú wà táwọn gbọ́ lórí rédíò tó yẹ ká pàdé níbi dáadáa níjọba dáadáa yẹn àmọ́ ayẹnà fílà nǹkan kan àti àdúrà tá a bá jí èwo ló fẹ́ ní ládàá jùlọ méjèèjì pé ẹ̀yẹ bàjápà yìí níta kìíní kan ṣe à ah, ẹ wò ó ẹ ṣeun gan ẹ ṣeun ṣe rí ẹ ṣeun ṣe rí ó ṣe nu rọmọdọ́ọ̀nù kò ṣe nu rọmọdọ́ọ̀nù kẹ́nìkan máa pè yín pé wá pàdé àwọn níbi àdúrà ẹ̀rí kí mo dọ́gbọ́n sọ ó ní jìbìtì lẹ́ni ìyẹn ní jìbìtì ẹ̀sìn ni ó wá sórí rédíò ni ó ń sọ lórí whatsapp ni ó ní jìbìtì ni ó ń kálukú kó ṣàdúrà fúnra rẹ̀ òun ni tí ẹ̀sìn wa mú wa mọ́pẹ́ nìkan kan wí kó wá ṣàdúrà lọ́dọ̀ rẹ̀ kì í ṣe ìlànà ti mùsùlùmí bí ọlọ́run bá fún ara rẹ bí ọlọ́run bá fún ara rẹ tí ìlànà ti àwa mùsùlùmí nìyẹn tó tí wọ́n wá tí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ nu Ramadan ní tiẹ̀ wá léwu jù nítorí pé ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ń ṣe déédé à nínú Ramadan nìyẹn tó kọ́nà kó má ṣáà ṣe àánú rẹ̀ fún wa. Naam zero two zero three five zero one three seven one. Kò fún àwọn tí a ní ìbéèrè so gẹ́gẹ́ bí ṣàlàyé lẹ́kan kájọ ń tọrọ lọ́n nípa pre-Ramadan lecture yẹn tí wàá lè béèrè béèrè tó bá wù wá níbẹ̀ so wàá tún lè kọ́ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi nítorí Ramadan kan náà wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn ní ọ̀túnla ní ọjọ́ Sunday láago mẹ́wàá ní ilé agboolé ọlọ́jẹ̀ ní ọlọ́jẹ̀ ní Ìlọrin so bisimilah fún àtàbá ní ìbéèrè lẹ́yìn ètò kápẹ́ sí zero eight one three three five one five four nine. Hello. naam ẹ ti wọlé wàlẹ́kùn sọ́lám. ẹ kúrò lẹ. wọ́n bìlà ẹ kúrò lẹ. ọ̀rẹ́ bàbá mi jẹ́. àmín. ṣé gbogbo ìjọba wa sọ fún alẹ́ yìí ètò àṣàlù alẹ́ náà ṣe bọ̀ àti ìpínlẹ̀ wà náà ṣùgbọ́n ká má máa ṣe àfikátà sí àfúnra wa lótọ̀nà ní àdéhìí ìjẹba ti bẹ́ẹ̀ ni ẹ dákun bóòlù yẹn ṣe máa ń sọ̀rọ̀ látò ní ọmọ ìgbìmọ wálé rẹ̀ kí n tiẹ̀ ti jẹ́ kí n tiẹ̀ ti jẹ́ wọ́n fẹ́ sọ àwọn èèyàn di àgùntàn ni wọ́n fẹ́ sọ wọ́n di àgùntàn tí wọ́n máa ń múgùn ní tó ń wá kí nìyẹn so ẹ ṣàdúrà fún ara yín ni òun ni ní ti Islam gbé wá fún wa so adọ́lọ́ nǹkan mọ́ ṣáà ṣàánú ẹni kọ̀ọ̀kan wa so zero eight one zero three three five one five one nine abdulfatah salomi ìmọ̀ ń dágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.